Dansa Kioba. Yeah. Dansa Kioba. Dàńsàkì ọba o dàńsàkì ọba ojoojúmọ́ lóore rẹ̀ sí mi dàńsàkì ọba dàńsàkì rẹ̀ dàńsàkì olúwa ọlọ́run ọba ńlá gbogbo àgbáńlá ayé elédùmarè ọba tó ṣẹ̀dá èmi tó ṣẹ̀dá yín tó ṣẹ̀dá ohun gbogbo sórílẹ̀ àgbáńlá ayé à ohun gbọ́ ló tún ṣẹ̀dá gbogbo ọ̀run bẹ́ẹ̀ ni gbogbo ọ̀run bó ṣe ga tó tó wá jẹ́ pé sọ́mọ̀ náà tó wá ga tó wá tó wá jẹ́ pé sọ́mọ̀ wá yàtọ̀ sí ilẹ̀ ńlẹ̀ ilẹ̀ ńlẹ̀ tó wá yàtọ̀ só omi gbogbo ẹ̀ wá yàtọ̀ síra wọn gédégbé ọlọ́run ló ṣẹ̀dá ẹ̀ ẹ rí pé ọba tó lè dá nǹkan kó pé péré péré péré bẹ́ẹ̀ ni ọba tó pérégedé ju gbogbo ọba lọ ní gbogbo àgbáńlá ayé ni ọba tó ti ń jẹ kí ọba kankan tó jẹ ọba tí ó sì máa jẹ nígbà tí kò ní sí ọba kankan mọ́ òun ni mò ń kí òun ni mò ń kẹ́ òun ni mò ń kẹ́ ní gbogbo ọ̀nà ń pé ọlọ́run ọba ẹ ṣé lórí ayé wa ẹ ṣé tẹ ṣe ń jọba lórí ayé wa látẹ̀yìn wá títí dé ibi tá a dé yìí inú mi dùn kí nìdí ni wípé tá a bá ní tá a bá mọ ọba lórí ayé títí wa ó yẹ kí ni wọ́n máa dùn níbẹ̀ ká máa yan fana ká máa fẹ̀gẹ̀ báyìí ká máa rìn ká máa face anybody pé ẹ̀yin <laughs> ọlọ́run ọba ló ń bẹ lẹ́yìn mi ẹ̀gbọ́n náà ó ní ta lẹni tó wá lẹ́yìn rẹ tí o ṣakọ ọlọ́run ló wà lẹ́yìn tèmi ẹ̀ tí mo fi ń ṣakọ ọlọ́run ló wà lẹ́yìn gbogbo wa ọlọ́run ló wà lẹ́yìn gbogbo àwa ẹ̀dá tá a fi ń ṣakọ especially èmi tẹ́ ń wò lójú amóhùnmáwòrán eléyìí ni mo fi kí wa káàbọ̀ sórí àkàntún ètò tí tọjọ́ tòní bẹ́ẹ̀ ni títọ̀sẹ̀ yìí ìjóyà tí ọjọ́ ìsinmi tó ní ìmísí right ìjóyà tí ọjọ́ ìsinmi tó ní flavour right <laughs> ìjóyà tí tọjọ́ ìsinmi tó ní ìgbádùn tó ní ìgbádùn àti ìgbádùn tó péye láti. Hmm, bá ṣe bá wá láti gbogbo ọ̀sẹ̀ báwo ni gbogbo ọ̀sẹ̀ wa báwo ni ẹ ṣe ṣe ọ̀sẹ̀ sí àwa tá à ń ṣiṣẹ́ ọwọ́ àwa tá à ń ṣiṣẹ́ oṣù àwa tá à ń ṣiṣẹ́ ọ́fíìsì bẹ́ẹ̀ ni iṣẹ́ súùtù àti táì <laughs> báwo ni gbogbo ẹ̀ báwo ló ṣe lọ sí báwo ló pín ẹsẹ̀ wa fáwa tá à ń lọ sí ó wà ń bẹ̀ lóríṣiríṣi mo ti ẹ̀gbọ́n pọ́n ní kò sí ó wà ń bẹ̀ mọ́ bíi te ẹ̀ bá ṣe má ṣe láyé ìgbà tẹ́lẹ̀ ní ìsìn ó dàbí ẹ pé tọkọ àti ìyàwó bá ti sóra wọn pọ̀ ní church wọ́n ra fún wọn ní pákẹ́ẹ̀tì àti bóyá chewing àti sweet àti ohunkóhun tó bá fẹ́ fún wọn nínú pálí àti máa ní ẹ máa lọ lé o a ṣe reception yẹn tá máa fi jókòó tá máa fẹ́ lójú so kò sí ó wà ń bẹ̀ lẹ́jọ́ mẹ́ta yìí everywhere gbẹ lẹ́nu gbẹ lẹ́nu gbẹ. <laughs> báwo ló pín ọ̀sẹ̀ wa báwo ni gbogbo ẹ̀ báwo ṣe é ráyè láti sinmi ẹ mọ̀ èmi mo like láti máa bèrè kí nìdí ìdí ni wípé ọkàn wa gbọ́dọ̀ straight ó gbọ́dọ̀ nù papọ̀ sórí ètò lónìí torí kò sí anytime kò sí anything tá a lè fi tá a lè máa rò tó máa dàbí distraction fún wa because lórí ètò lónìí àti ráyè láti jẹ̀gbádùn ọlọ́run láti ètò jẹ̀gbádùn orin tó make sense orin tó ní you know, flavour tó make sense and all bá ṣe máa ṣe ní ẹ̀lú ní gbogbo ọ̀sẹ̀ ní gbogbo Sunday láti aago mẹ́rin sí aago márùn-ún ìjọyà ẹ lórí Orísun tẹlifíṣàn orúkọ tèmi kò yí padà Bólúwatifẹ́ ọmọ Tanímọ̀mọ́ bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ yín pàdé yín MC Tifẹ́ tọ́lọ́run nífẹ̀ẹ́ sí MC lójú amóhùnmáwòrán yín tó nírùnmọ̀ yẹ́nkẹ́ ẹ káàbọ̀ sórí ètò eléyìí mo fi kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí ẹ tí mo bá a ṣe máa ń ṣe a máa fún wa ní orin ìdè wa máa fún wa ní orin tó make sense back to back a máa fún wa ní àwọn orin ìmísí fún àwọn tá a lọ sí church ní èní ẹ mọ̀ àwa kan Saturday ní Sabbath a máa ń bọ́ sí a máa ń lọ sí church ní Saturday but then àwa kan a máa ń lọ sí church lọ́jọ́ sinmi lọ́jọ́ Sunday first service second service èyí yòówù tá a bá lọ ẹ gbogbo ẹ fáwọn àtàdé lọ sí church àlọ sílé ìjọsìn tó jẹ́ pé ilé la ti ṣe service wa lórí phone báyé ṣe dẹ̀rọ̀ ó ti di digital ẹ gbogbo ẹ ti make sense ní sin báwo ni service bẹ́ẹ̀ bá dẹ̀ wá lọ sí church rárá ẹ má wọrí mo máa sọ fún wa pé lórí ètò la máa ti ṣe gbogbo ìsìn lónìí a máa ṣe ìyàn àtọpẹ́ a máa ṣe ìwásù níbi tá a ti máa fọ̀rọ̀ jómitóró ọ̀rọ̀ a máa ṣe announcement ìyẹn ìfilọ̀ níbi tá a máa ti sọ fún yín ibi tẹ́ ẹ ti lè polówó ọjà yín ìyẹn lórí Orísun tẹlifíṣọ̀n a dẹ̀ máa gba ọrẹ ọrẹ yẹn ṣe kókó máa pass basket wá sọ́dọ̀ yín ẹdẹ máa fi ọrẹ yín sínú <laughs> máa sọ fún yẹn bá wà síwájú olúwa lọ́wọ́ òfu <laughs> ẹ jẹ́ ká move on sórin tí mo ní fún wa lónìí ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ọ̀pọ̀ yanturu ní but orin àkọ́kọ́ tí mo fẹ́ fún wa lọ́wọ́ lọ́ládé ọlá lọ́ládé adélékè bẹ́ẹ̀ ni ẹ̀rí pé lọ́lá lọ́lá ọlá gbogbo ẹ̀ ó ti jọ̀pọ̀ mọ́ra wọn ẹ̀ eh, ọlá yìí náà mo fẹ́ kọ́kọ́ bá wa pọ̀ ká kọ́kọ́ ṣe gbogbo ẹ̀ nínú ọlá bẹ́ẹ̀ ni lọ́ládé adélékè ló pe eléyìí ní àánú yanjú ọ̀rọ̀ mi àánú ti yanjú ọ̀rọ̀ wọn àánú yanjú ọ̀rọ̀ tèmi náà gbogbo wa ti sọ dorin mo dẹ̀ lérò pé bẹ́ẹ̀ náà bá a ṣe ń fún yín lórin yìí ẹ̀yin náà máa gbádùn ẹ̀ ẹ̀ máa sọ dorin ẹ jẹ́ ká lọ jẹ gbádùn ẹ̀ à àánú ti yọjú ọ̀rọ̀ mi bẹ́ẹ̀ ni o àánú ti ṣe tèmi àánú ò lè ṣe tẹnikẹ́ni tí o kí nìdí ìdí ni wípé ọlọ́run ọba ló ń bẹ gbangbangba lẹ́yìn àánú kò sẹ́ni tó lè fúnyàn láàánú ẹ̀ tẹ́ ẹ bá ní ẹnìkan ní abúlé àbí ní ìlú àbí ní ìgboro àbí níbikíbi tó ń fọkàn yín balẹ̀ ń pé má wọ́rì mo máa ṣàánú fún ẹ mo máa ṣe bàbá <laughs> ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n bá sọ̀rọ̀ wọ́n á ní nígbà tí bàbá wọn kú níbi táwọn ti ń ṣe ètò òsìnkú ìkànnà wọn bùrọ̀dá ọ̀nkú àǹtí màmá sìstà lóríṣiríṣi máa wá sọ pé má wọ́rì bàbá kú bàbá kú èmi ni bàbá tó kọ̀ fún ẹ gbogbo ilé ìwé tó fẹ́ lọ máa ṣe bàbá fún ẹ ohunkóhun tó bá in fact tó bá nílò láti yá bàbá o ní ọ̀rẹ́ tó need bàbá wá pè mí máa ṣe bàbá fáwọn náà ẹ wo ẹnu lásán ni o asán ẹ òfo ọjọ́ kejì ọjà ní gbogbo ẹ̀ kò sẹ́ni tó lè ṣàánú fún èèyàn tí ọlọ́run ò bá fi àánú yẹn sí onítọ̀hún lọ́kàn torí pé ọlọ́run gangan ni ọba tó ń ṣe àánú àánú pọ̀ nínú ọ̀rọ̀ ẹ̀ in fact tẹ́ ẹ bá wo nínú bíbélì nínú sam orin dáfídì lóríṣiríṣi ni dáfídì fi ń sọ tó ń ṣàlàyé tó ń ṣàkàwé ọlọ́run gẹ́gẹ́ bí ọba láàánú ìyẹn nínú psalm one oh three tó jẹ́ pé ó ní ẹ ẹ fìyìn fún olúwa torí tí ó ṣe nítorí tí àánú rẹ̀ dúró láéláé nínú gbogbo ẹsẹ̀ tó wà nínú bíbélì yẹn tó pé pérépérépéré àánú àánú àánú báyìí ni dáfídì ẹ ló mẹ́nubà ló mẹ́nubà mo wá wò ó pé kí ló ṣẹlẹ̀ kó má lọ jẹ́ wípé ìyàwó tí dáfídì kọ́kọ́ fẹ́ tí wọn padà gbádùn ara wọn kó má jẹ́ pé àánú lórúkọ ẹ̀ ń jẹ́ ẹ kó wá jẹ́ pé ìgbà tó máa kọ sáàmù yẹn <laughs> ẹ wá porúkọ àánú àánú ẹ bá wọ àánú mi o. <laughs> ẹ wo mo lérò gbẹ̀jẹ̀ gbádùn yẹn látọwọ́ lọ́ládé adélèké ẹ jẹ́ ká lọ sórí orin tí ọpọ́n tún súnkọ̀ eléyìí ọba mi dé ọlọ́run ọba ti dé sáyé gbogbo wa ó ti dé sáyé tèmi in fact inú mi dùn láti ṣe ẹ̀ pẹ̀lú wa lórí eléyìí tóyìn àlọ pẹ̀lú kẹ́ni kóre lọ́jọ́ ṣe music video tó make sense ẹ mọ̀ pé kẹ́ni kóre ó ti pẹ́ tó ti fún wa láwọn orin ìmísí tó make sense tó wà òkè ẹ mo máa ń sọ fún orin kan tí mo like jù tí kẹ́ni kóre ti ṣe ah orin bí n bá gbọ́ ibikíbi tí n bá wà bójójú oorun máa máa jó nínú ojú oorun ni pé eh, orin rèé orin náà hallelujah mo kọ tógun èṣù fiwo hallelujah mo kọ orin ìsọjí gidi ni ẹni mo ṣe bẹ̀rẹ̀ sí ní <laughs> kò síbi tó ti kọ orin ẹ̀jẹ̀ pé ẹni máa sọ kùsù ọ̀ pé orin rèé orin rèé ijó rèé ẹja <laughs> ẹ wo kẹ́ni kó ló ti pẹ́ tó ti fún wa lórin tó make sense but eléyìí àwọn àti Tóyìn Àlọ̀ lọ́jọ́ ṣe lé wọ́n dẹ̀ pélé ní ọba Àmídé eléyìí agbádá pọ̀ wọ́n jó gidi gan wọ́n tú gbogbo ẹ̀sìn torí náà tẹ́ ẹ bá níjà káyọ̀ lára yín ẹ lọ bọ́ ọ̀dànù torí lórí eléyìí a máa jó ijó rèé ẹ wo ẹ fún wa láti ilé agbára ká lọ jó sórí yìí à ń bọ̀ agbára ọlọ́run agbára ńlá agbára tó kọjá gbogbo agbára bẹ́ẹ̀ ni agbára tó ju gbogbo agbára lọ agbára èṣù dà níbi tí jésù ń gbé jọba agbára èṣù dà kò sí o ó ti wo bẹ́ẹ̀ ni agbára ọlọ́run báyìí gbàǹgbà ni bó ṣe tóbi tó rèé àti ẹ̀ lé mo díwọ̀n ẹ̀ àmọ́ bó ṣe tóbi tó ńgbà bá wo nu bíbélì táwọn gbogbo bí jésù ṣe fi agbára ọlọ́run hàn ní gbogbo ọ̀nà ẹ mọ̀ bó ṣe lajú afọ́jú bó ṣe jí òkú dìde òkú lázàrù tiẹ̀ ló bà mí lẹ́rù jù nígbà tí wọ́n kọ́kọ́ sọ fún pé lázàrù ọ̀rẹ́ ẹ̀ tó fẹ́ràn ó ṣàìsàn jésù ní ẹ filẹ̀ o ẹ má dà mí láàmú mò ń ṣe mo bízì lọ́wọ́ ṣùgbọ́n nígbà tí Lázaro, fi máa kú hmm, tó fi máa kú ó tún ń rùn fún bí ọjọ́ mẹ́rin àwọn onímọ̀ sáyẹ́nsì nígbà tá à ń ṣe ìwádìí wọ́n ní tí òkú bá kú wọ́n máa ń fún ní pé benefit of doubt ìyẹn ń pé a lè sọ ó lè padà jí ó dẹ̀ lè má jí wọ́n máa sọ pé máa fún ní fún bí ọjọ́ kan àbọ̀jọ́ méjì wọ́n máa máa wò ó wọ́n máa fi sí under pé ah, ẹ jẹ́ ká máa ṣọ lọ o ó lè gbé apá o ó lè gbẹ́sẹ̀ ṣùgbọ́n tó bá ti ń tó bí ọjọ́ mẹ́ta wọ́n ti máa fi gbogbo ìrètí ẹ̀ wọ́n máa jẹ́ pé sọ pé ẹ̀ kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ mọ́ lórí ẹni báyìí báyìí ṣùgbọ́n lórí ọ̀rọ̀ Lásárù kò rí bẹ́ẹ̀ nígbà tó fi máa di bí ọjọ́ kẹrin tó jẹ́ pé ó ti ń rùn ẹgbọ́n ló báwo ló ṣe ṣẹlẹ̀ ẹni tó ti ń rùn tó wá padà wá sí ààyè tẹ́ báwo bọ́ ṣe ń sin òkú láyè gbà wọ́n máa so báwo ló ṣe ní okun ẹni tí ò jẹun fọ́jọ́ mẹ́rin báwo ló ṣe ní okun láti dìde pẹ̀lú aṣọ ó wá ń bọ̀ gbùgbùgbù à ẹ wo agbára ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀ in fact àwọn onímọ̀ sáyẹ́ǹsì gan nígbà tó fi máa rí wọ́n rí i pé eléyìí ó kọjá ìmọ̀ wọn bẹ́ẹ̀ ni agbára ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀ agbára ọlọ́run ó ga gbogbo agbára lọ nígbà tí ọlọ́run bá fi agbára tiẹ̀ hàn àwa máa máa wò wípé ọgbọ́n tiwa ìmọ̀rí wa ó lè gbé e. ṣùgbọ́n agbára ọlọ́run ó kọjá ìmọ̀ wa òun gọ́gọ́gọ́gọ́ ni ọba tó ń fi òpè báyìí ó fi ń dààmú ọlọ́gbọ́n ohun ayé yìí ohun tó jẹ́ pé ó dàbí ẹni pé eléyìí kò ní kò ní ọgbọ́n lórí rárá òun <laughs> ọlọ́run máa ń mú báyìí ló máa fi dààmú ó máa fi aláìlágbára ó máa fi ń dààmú alágbára ló fi máa ń dàbí ẹni pé ọlọ́run máa ń gbé ògo fún ọ̀lẹ ó máa ń dàbí pé ọlọ́run máa ń ṣògo nínú ibi tí ò tiẹ̀ ti sí ògo rárá agbára ọlọ́run bó ṣe tóbi tó nìyẹn mo fẹ́ ká máa gbàdúrà ní gbogbo ìgbà pé ọlọ́run agbára rẹ bó ṣe tóbi tó láyé mi jẹ́ kó farahàn jẹ́ káwọn èèyàn rí bó ṣe tóbi tó láyé mi ìnó káwọn èèyàn rí pé ọlọ́run ń bẹ ọlọ́run wà láyé mi ìwà láàyè ń bẹ síbẹ̀ ẹ wo mi ò lè máa sọ̀rọ̀ agbára ọlọ́run torí pé ó ń gbé mi nínú torí pé mo mọ ohun tí agbára ọlọ́run ti ṣe nínú ayé tèmi ṣùgbọ́n kí n tó sọ gbogbo ẹ̀ tán ẹ jẹ́ ká lọ fẹsẹ̀ rájò ẹ jẹ́ ká lọ fẹsẹ̀ rájò lórí eléyìí a máa jó gidi gan ni mo sọ fún wa pé lórí ìjóyà a sọ̀rọ̀ púpọ̀ a máa sọ̀rọ̀ ní ṣókí a dẹ̀ máa jó <laughs> ẹ wò ó ṣe mímẹ́ ká lọ jó kí lórí tá a fẹ́ jó sí science and wonders iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu látọwọ́ Ayọ̀dèjì ọmọ feature Mike Abdo lẹ́tìmọ̀ pé orin tí Mike Abdo bá ti wà orin tó make sense ni ẹ jẹ́ ká lọ jẹ gbádùn ẹ̀ ní ṣókí bàbá fi máa padà wá ètò ṣì ń tẹ̀síwájú èmi dẹ̀ gidi gan ni mo ń bọ̀ ìjó <laughs> rèé <laughs> Ayo, ẹ wo ijó gidi gan ijó pẹrẹwu <laughs> ẹ wo ẹni tó ṣe àkójọpọ̀ orin yẹn àti ìlú àti gbogbo ẹ̀ tó ṣapáńgolójọ àti gbogbo ẹ̀ fi jọ <laughs> ẹni tó ṣe wọ́n tó dáadáa ó jọ ó dùn ó dùn ó ní ìmísí mo lérò kẹjẹ gbádùn orin ẹ látọwọ́ Ayọ̀dèjì ẹ pẹ̀lú Mike Abdul ó tiẹ̀ ti pẹ́ sí Mike Abdul ti máa ń ṣe bẹbẹ so kò tiẹ̀ fi bẹ́ẹ̀ yà wá lẹ́nu ṣùgbọ́n ijó yẹn báyìí àwa máa jó kò sẹ́ni tó lè gbadúlẹ lẹ́sẹ̀ wa bẹ́ẹ̀ ni ìṣòro ohunkóhun àbùkù kankan kò lè gba ẹjọ́ lẹ́sẹ̀ wa kí ni ìdí ìdí ni wípé Ọlọ́run ló fún wa ní ẹsẹ̀ láti rajó nígbà tí mo ṣe ìwádìí lórí ijó mo ṣàkíyèsí wípé kò sí ẹni tó lè sọ pé ibi báyìí ni ijó ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí onímọ̀ sáyẹ́ǹsì wọ́n máa sọ pé ibi báyìí báyìí báyìí nìkan báyìí ti ṣẹ̀ wá ibi báyìí báyìí nìkan báyìí ti wá kò sẹ́ni tó lè sọ pé báyìí níjó ṣe wá akọ̀rí ń pé ẹnìkan lọ́jọ́ kan inú ẹ̀ kọ́ ń dùn àbí ó kàn ń gbọ́ orin kan tó ní ìmísí àbí <laughs> orin kan tó ní adùn tó tó dùn gan tó ta <laughs> ó wá bẹ̀rẹ̀ sí ní jó in fact nígbà tá a fi máa rí láti ìran kan dé ìran míì dé ìran mìíràn a rí pé ijó lóríṣiríṣi ló bẹ̀rẹ̀ sí ní jẹyọ lọ́tún lọ́tún lọ́tún ẹ̀ ńgbà fún àwọn ayé bàbá wa tó yẹ pé ó ti pẹ́ ti pẹ́ ti pẹ́ ti pẹ́ ó láwọn ijó táwọn náà ń jó nígbà tó yẹ pé tó bá kí gbogbo ẹsẹ̀ ẹ mọ gbogbo àwọn bàtà tó bá ti kí ẹsẹ̀ bọ́jọ́ báyìí á dàbí ẹni pé ijó tó máa wà fún gbogbo ìran ayé máa fi parẹ́ rẹ̀ ṣùgbọ́n ẹ bá ń sọ fún àwọn dádì mi ti wà ń ta o <laughs> ẹ bá <laughs> èmi ò ní sọ orúkọ ẹ̀ ṣùgbọ́n ijó tó tún ní ìmísí tó jẹ́ ijó ẹ̀mí ijó tó ní ijó àṣírí ijó tó ní ijó ìdó. àwọn lérò pé jẹ̀gbádùn ara yín lórí ètò lónìí èmi kan ti kára mo jẹ̀gbádùn ara mi torí pé ètò tá a máa ń gbádùn ara ẹni ní eléyìí ètò tó lálùbáríkà ètò tó ní ìmísí ti ọjọ́ ìsinmi mo dẹ̀ lérò pé jẹ̀gbádùn ti ọ̀sẹ̀ yìí a ò ní rí jù báyìí lọ lórí ètò lónìí gbogbo ọ̀rọ̀ tá a ti sọ mo lérò pé mo lò gbogbo tí mo ṣe ń gbà wá níyànjú pé ká máa jó ká máa yọ̀ ká máa rẹ́rìn ká máa dánú ara wa dùn ká máa ṣọpẹ́ fọlọ́run ba ní gbogbo ìgbà mo dẹ̀ lérò pé fún àǹfààní àwa tí àṣẹ ń darapọ̀ mọ́ wa hmm, ẹ ti pàdánù tó pọ̀ gan ẹ pàdánù à kí n má parọ́ ẹ pàdánù gan but then ẹ lọ sórí àwọn ìtàkùn ayélujára wa lóríṣiríṣi lọ́lọ́kan òjọ̀kan lórí Facebook Twitter àti Instagram ẹ máa bá wa pàdé at Orisun TV lórí website wa ń kọ́ àti YouTube wa àgbẹ̀yìn www.orisun.tv lẹ́tí máa rí wa gbogbo ẹ̀kúnrẹ́rẹ́ bó ṣe wà nìyẹn níbẹ̀ tẹ́ ẹ bá fẹ́ pè wá bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá fẹ́ pè wá pé ká wá bá yín ṣàjọyọ̀ ẹ̀ ń ṣàjọ̀dún bẹ́ẹ̀ ni ẹ wá ń wá àwọn tó máa bá yín lá ọ̀dọ̀ ẹ̀ àwọn máa bá yín fi mí sísí àwọn máa bá yín mí sí ẹ wọ́n yín mí mò ń fi mí mí mí <laughs> bó ṣe bá jẹ́ gangan nìyẹn tẹ́ ẹ bá ń ṣe ìkórè àjọ̀dún kọ́nsáàtì ṣóòru anything tẹ́ ẹ bá ń ṣe ní ṣọ́ọ̀ṣì yín ẹ pè wá ká wá bá yín gbé lárugẹ ká gbé wá sórí Orísun tẹlifíṣàn tó bá jẹ́ ìjẹ́ ìpolówó ọjà ẹ̀ ohunkóhun tẹ́ ẹ bá fẹ́ polówó ẹ gbé wá ni ìpolówó làgùnmọ̀ ọjà bẹ́ẹ̀ bá ti ọjà ẹ gbọ́dọ̀ polówó bó ṣe máa jẹ́ gangan nìyẹn ẹgbẹ́ wa káà polówó ẹ ti máa rí àwọn nọ́mbà tó ń fly lójú ẹ̀rọ amóhùnmáwòrán wa ẹ jẹ́ ká gbé àwọn nọ́mbà yẹn káàdẹ̀ pè wá bó ṣe máa jẹ́ gangan nìyẹn fún àǹfààní àwa tẹ́ ẹ fẹ́ kàn sí èmi tẹ́ ẹ fẹ́ send orin orin tẹ́ ẹ fẹ́ ká play tẹ́ ẹ fẹ́ ká fi sójú amóhùnmáwòrán lọ́sẹ̀ ń bọ̀ ẹ lè send ẹ̀ sí mi lórí Instagram ẹ lè send ẹ̀ sí mi lórí Facebook fanpage mi at mc eh, mctfẹ́ underscore mcfr mctfẹ́ underscore mcfr bẹ́ẹ̀ ni mo ṣe wà lórí Instagram ni ẹ lọ tẹ̀lé mi ẹ sọ fún mi pé orin àṣírí lọ́lọ́run gbé sí mi lọ́kàn mo dẹ̀ fẹ́ kẹ́ bá ń gbé síta ẹ má wọrí <laughs> kí ni iṣẹ́ mi ti ṣùgbọ́n gbé síta. <laughs> ẹ Edo ètò ti tò ètò ti ṣe ẹjẹ́ a máa lọlé ẹjẹ́ lọ kó báàgì kí n máa lọlé but then kí n tó lọ ẹ kí n fún lórin kan tó make sense orin eléyìí náà ẹ máa jẹ gbádùn ẹ orin eléyìí ẹ máa jó sí ẹ bó ṣe máa jẹ́ gangan nìyẹn bá a ṣe máa kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ̀ rèé ẹ bó ṣe máa kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ̀ rèé ẹ sọ ẹ yíjú sẹ́nìkan tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn sọ pé nèbọ̀ ẹ̀mí gbọ́ yín sọ pé nèbọ̀ nèbọ̀ ṣóun gbọ́ bó ṣe máa jẹ́ gangan nìyẹn mo máa ra ọ́ mà mo dẹ̀ máa hámà láìkọ́ṣẹ́ kápẹ́ńtà ẹ̀dó mo máa ra mọ́tò tó ju ọmọ lọ torí pé ọmọ ní sidanfo lọ́ fi ń ṣe mọ̀dẹ́n <laughs> mo máa hámà ní ìtókù kọ́dún yìí parí. Nébọ́ lórúkọ orin tá a fẹ́ lọ gbọ́ látọwọ́ àyàn Jésù ẹ lọ jẹ gbádùn ẹ̀ kàdéfélé káfíre ayọ̀ àti ìdùnnú pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ Tanímọ̀mọ́ Bólúwatifẹ́ àbí Bólúwatifẹ́ ọmọ Tanímọ̀mọ́ lórúkọ tèmi MC Tifẹ́ MC onírùmọ̀ ìyẹ́wókẹ́ lẹ́ẹ̀kan sí mo sọ fún yín pé ẹ wo ire ayọ̀ àti ìbùkún la máa fi dí mọ́ra wá gbàgbé tó ń bọ̀ ẹ wò ire o. <laughs>